الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته صحابيكم أبا النبي صلى الله عليه وسلم كن يا tí mo bá kópa nínú ogun nítorí ti Allah mo wá jà débi pé wọ́n pa mí tí Allah azza wa jal tí yóò ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ mi fún mi anabi sallallahu alaihi wasallam ní ni alimam Muslim wọ́n jáde arákùnrin pẹ̀yìndà ń lọ anabi ní pè wá sallallahu alaihi wasallam bàtà péde wọn ní tuntun béèrè rẹ̀ sí wọn ní tí mo bá jagun sójú ọ̀nà Allah tí mo jà tán bá pa mí tí Allah ò ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ mi fún mi ànábi wa ni naam illa ad gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ló lówó foríjì hàn àfi gbèsè nìkan. فإن جبريل أخبرني بذلك آنفا lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan yìí ni Jibril aṣọ eléyìí fún mi pé olúwa mi ṣàforíjì àti kò ní ṣàforíjì gbèsè fún eléyìí ń bẹ nínú àwọn ẹ̀rí tó mú mi mọ̀ pé n tí ò da ni gbèsè ntí kìí jẹ́ ká rọ́nà lọ tó dìyàn lọ́nà láti rọ́nà lọ lọ́la gbẹ̀ndà kìyàmà ni gbèsè gbogbo ẹnikẹ́ni tó bá jẹ ẹnikẹ́ni ní nǹkan kan ó gbìyànjú láti san lónìí kọ́ má jẹ́ ọ̀dọ́la torí pé ọ̀la yìí ó lè pẹ́ lókun ìgbà tá a bá sì ní tá a lè fi san gbèsè tá a jẹ kò yẹ ká máa dàgbà sí nítorí pé dídàgbà sí àpẹẹrẹ pàfẹ́ sani ẹ̀san gbèsè fún ní gbèsè lónìí ẹ̀san wo tẹ ya fẹ́ni tẹ ya lọ́dọ̀ rẹ̀ ẹ ti ń fò ní dọ́là ẹ ń fò ládọ́tún lájú kíkú bá dé tó bá mú yín lọ láì jẹ́ pé tí ìsagbèsè tó wà lọ́rùn yín ó súnmọ́ ó jẹ́ pé àwọn ọmọ tẹ́ fi lè òní san ewu ńlá wa ń bẹ lórí tiyín nínú àgbà wa mi eléyìí tí Imam Tirmidhi àtàwọn míì gbé jáde Ànábì sallallahu alaihi wasallam oní nafsul mu'mini marhunatun bidayna hatta yuqda anhu ẹ̀mí mọ́mìnì lẹ́yìn ìgbà tó ti kú wọ́n sọ̀rọ̀ wọ́n fi dógò sára gbèsè rẹ̀ òní rí ìtúsílẹ̀ ó dìgbà tán bá tó bá san gbèsè. eléyìí túmọ̀ sí wípé ẹni tó jẹ gbèsè ó gbìyànjú láti san kó má fi ilẹ̀ fẹ́ lómi ìkọ́bọ̀ ń san nítorí pé ẹlòmíì yẹn lè yọ̀ dájú tí ò ní bọ́ san tí wọ́n ti wà nù wàhálà nù sàárè rẹ̀. gbèsè tá a jẹ tẹ́lẹ̀ àti èrè san a tún lọ yá mi kí la fẹ́ yá mi ilé ìta ní ká kọ́kọ́ sanná. wọ́n bẹ nínú àwọn èèyàn tẹ́gbẹ́ yóò gba àwìn àwìn ọjà tọ́ba tí wọ́n á mú owó èyí gbèsè rẹ̀ wá yóò tún jẹ́rú rẹ̀ láwìn. yóò rò pọ̀ ń gbọ́n ni nísìnyí ó ra aṣọ ọ̀pá mẹ́jọ wọn àwọn alóyún aṣọ ọ̀pá mẹ́jọ yẹn ó dé ọgbọ̀n ẹgbẹ̀rún náírà yóò mú lọ níjọ́ tó bá ti lè mú ọgbọ̀n ẹgbẹ̀rún náírà wa yóò tún mọ́pá mẹ́jọ míì lọ ohun ọ̀sán ni wà lọ́nà tí gbèsè ò ó fọmọ sílé ìwé owó sáà ẹ̀kọ́ tí wọ́n wà nínú rẹ̀ kò ní san ó dìgbà tí sáà mi bá dé tó bá san owó sáà tó kọjá ó tún jẹ gbèsè sáà tá a wà nù rẹ̀ yìí ọmọ pé ọrùn òun lòun ń dá wàhálà jọ sí èèyàn ń ṣiṣẹ́ awakọ̀ nígbà tó bá fẹ́ lọ sóko yóò wá gba gbèsè epo yóò gba gbèsè epo lọ́dọ̀ ilé epo ó lè ní kí wọ́n ta àádọ́ta lítà fún un táwọn bá ti soko dé ọwọ́ sanwó níjọ́ tí ọba sanwó àádọ́ta lítà yóò tún gba àádọ́ta míì ló kọ́ fóun gbọ́n ó ń gbèsè ó lè torí pé tó bá yá owó yẹn padà sẹ́mọ lọ́rùn náà ni torí ẹ̀ ló ti jẹ́ pé ìwà yẹn pọ̀ láwùjọ wa sàkàn tó gbà mí sàgbèsè tó wà nílẹ̀ tó jẹ́ mí yé ti wà tọ́da sanyanya omi tó bá tún fẹ́ gbà sanwó rẹ̀ lẹ́ẹ̀kan náà mọ̀jẹ̀ gbèsè ó wà lọ́rùn rẹ̀ ó léwu torí dọ́tí yẹn bá kú wàhálà ni. ìwọ gan alára tó ti kù ìgbà tí gbèsè yẹn tó ṣe pé nǹkan tó tọ́ kàtàrà rẹ̀ jẹ́ gbèsè kò sí lọdọ rẹ̀ má òun wò kówó kí lọ́ọ́ fẹ́ àwọn ti ṣe ọ́ láǹfààní yẹn wọn àwọn ti ẹ wọn ní sanwó ọmọ wa ò ni wọn ni ìwọ ò ti yàn wọn jẹ ebi ti gbà sanwó wọn ebi ti sanwó wọn. pẹ̀lú báyẹn lọ́pọ̀lọpọ̀ oúnjẹ tá à ń jẹ sínú gbèsè ni o ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ gbèsè ni wọ́n ń jẹ tí wọ́n sì lẹ́mìí fún àwọn ọ̀sán kọ́lá yóò tún lọ máa ṣàgùn ni fẹ́ni tó ta ráìsì àwìn fóun tó bá takú wọn lé fóun wọn gbowó kọ́kọ́sẹ̀ kókú bẹ́ẹ̀ ni wọ́n ràn máa lọ sílé ìwé gbèsè kúnlẹ̀ bọ́bọ́yìí nígbà tó bá ti jẹ gbèsè wọn tún yọ ọmọ wọn mú lọ sùkúù míì a fi gbèsè a fi tọ́ma àwọn afẹ́kọ́ mọ ya nǹkan rí pẹ̀lú tó fẹ́ ya nǹkan rí a máa fowó ẹkún rẹ̀ rìn kò lè rọrùn torí ẹ̀ ló ti jẹ́ pé ìwà máa jẹ gbèsè yún asàn kan á tún jẹ mí wà burúkú jáì ní kì í ṣe wà tó dáa. ẹ jẹ́ ká wọn elu àwọn ẹlòmíì dá ilé ìtajà lẹ̀ wọn mà wọn rò pé ìwà dáadáa ni wá à ń jẹ gbèsè à ń jẹ gbèsè yín wọn lọ wọn fẹ́ fa ojú wọn mára wọn bá wọn mú búrẹ́dì méjì èlé lónìí náírà ni ọjọ́ gbẹ̀rún náírà wọn ni mo bá ti jáde ó sì mú ẹgbẹ̀rún náírà wá lóòótọ́ ó ní ẹtú máa mú búrẹ́dì méjì owó eléyìí ń kọ́ àá bọ̀bá jù láàárọ̀ ọ̀la yọ́n máa fi búrẹ́dì yọ́n máa fi gbà àwọn búrẹ́dì ọ̀sán ọ̀kan ọ̀kan tún sẹ́kù lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ lẹni tí ń ta sìmẹ́ǹtì bẹ́ẹ̀ lẹni tí ń pépẹ̀ amagbaláwìn amagbaláwìn débi wípé à ń gbaláwìn à ń gbaláwìn láti padà lé àwọn èèyàn wọ̀nyí tó fi kó gbálé ìwà burúkú jáì ni nígbà tí ẹ bá wá ṣe sábàbí látàrí pé ń gbọjà láwìn lọ́dọ̀ wọn ẹ̀ sanwó tó bá kó gbálé ẹ̀yin náà lẹ́tùn dáyẹyẹ wọn lẹ̀ Allahu Akbar hàn nítorí pé ń tẹ́ sọ wọ́n dà lẹ́yìn tó fi ń bú wọn wọ́n fọ ojú ẹnì kankan mára pẹ̀lú ọjà rẹ o nígbà bá ta oúnjẹ lẹ́yìn ń tà fún yàn ẹ wá ta gbogbo ẹ̀ láwìn owó wo lẹ́sùn rí mú lọ́jà lẹ́sùn rọ́njẹ tútù fẹ́ wá sí ta tó a gbọ́dọ̀ mọ àti dájú nídìí gbogbo sẹ́ta bá ń ṣe mọ́tàwìn mọ́tàwìn ẹni tí o bá ti lówó kọ́ mọ́ yàdọ̀ rẹ kò sí àwìn lónìí padà wá lọ́la eléyìí gbọ́dọ̀ jẹ́ àkọọ́lẹ̀ iléeṣẹ́ kálukú kò sí àwìn lónìí padà wá lọ́la ojoojúmọ́ lónìí tọba padà wá lọ́la orí ńkà kọ ọ̀sáwìn lónìí tọba tún dé lọ́la ọ̀sáwìn lónìí padà wá lọ́la mọmọ yìí bó ṣe máa ṣe bísínẹsì nu tí wọ́n fi rí bísínẹsì ṣe òun ọ̀fẹ́ mọ̀ pé bóyá ẹjọ́ ń gbẹ́gbẹ́ ara yín àbí wọn náà ti yí ó kọjẹ wọn náà ń jẹ chukwuma ó ń jẹ chukwudi kọkàn sanwó mi ni bẹ́sìn tá ń jẹ tó fi fọ́ sàbẹ̀ ìyàpọ̀ ẹ̀wò kó tó gbóúnjẹ yọjọ nǹkan tó máa bí pé ẹ lákùnbó lẹ fọsẹ̀ fọwọ́ sí nǹkan gbọ́ kẹ́hìnú lẹ́bàá gbọ́ ó ti gbẹ̀bùrú jáde ó lè ṣe ìwà burúkú yẹn pọ̀ láwùjọ Yorùbá gan ká máa jẹ nǹkan láwìn ká máa gba nǹkan láwìn ká máa lo nǹkan láwìn ká wá sí lẹ́mìí ká mi sanwó wọ́n fẹ́ ìyàwó gan láwìn títí ó lò ìyàwó títí ó lò wọ́n fẹ́ má wọ́n san sọ̀dáàkì láti ogún ọdún níjẹ́ tóbi ni wọ́n sọ pé ẹ sọ sọ̀dáàkì mi ni ó ní kí ló fún mi tóbi náà fọ́ ó lè èyí túmọ̀ sí pé àwọn wà burúkú rádaràdà a gbọ́dọ̀ mú kó lọ́wọ́ àfi tó máa retí kó wà lọ gbogbo ẹni tó jẹ́ ń tọrọ kọ́bọ̀ tí ò yá fi rẹ̀ fún ọ wàláhì gbogbo ẹ lọ́sàn-án jọ gbẹ̀ndà síyà èyí dọ́gbọ́n fún Allah torí ẹni ẹnitọ́ jẹ lówó wọn sọ pé á pàdé ń jọ gbẹ̀ndà kíyàmà ọlọ́kìyàmà ń ga lọ́dà aláìlérò kàmá jẹ gbèsè kàmá dáwọ́lé ń tọ́ sọ wá dó gbèsè olú ẹlẹ́dàá akọ́bà àsàn gbèsè wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa استغفرك واتوب